ìwé ruo olùtẹ̀lé Allah waffaqaka Allahu li àtọ̀rọ̀ kólúwa ó túmọ̀ ṣẹ́ ní kòǹgẹ́ kò lè máa tẹ̀lé wa ayyadaka bi ruhin min kólúwa kó kún ẹ lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ anna sawma ó ti mọ̀ wípé àwẹ̀ gbígbà yubaidu nar a máa jẹ́ kí ẹni tó bá ń gbà ó jìnà sí iná fahuwa hidan yudinihi min bahabu hatiri janna tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àgbẹ̀ gbígbà a máa múni súnmọ́ bahabu hatil janna a máa jẹ́ kí ẹni súnmọ́ agbègbè àlìjanna fan abi umamata radiyallahu ta'ala anhu qala ìgbà wa ta fẹ́ ka ìwà látọ̀dọ̀ Abu Umama kólúwa kóbá wa yọnu sí ó ní kúùtù ya Rasulallah ó ní musa pé wò jíṣẹ́ Allah bílani ala amalin adkhulu bihi li janna juwe iṣẹ́ ka fún mi tí ma fi wà li janna ana nabi sallallahu alayhi wa alihi wa sallam ó dá Abu Umama albahili radiyallahu ta'ala anhu ó dá lóhùn wípé alayka bis-sawm ó dọwọ́ rẹ kó o máa gbà wẹ̀ la mithla lahu alayka bis-sawm la mithla lahu ó dọwọ́ rẹ kó o máa gbà wẹ̀ kò sí tó jọ ọ́ alimami nasa'i àti ibn hibban àti alhakim mustadrak àwọn ni wọ́n kọ́ ọ́lẹ̀ ni wọ́n gbà wá wọ́n sanadu hu sahih sanadu rẹ̀ ó sì lálàáfíà. wọ́n ní ìwáfà sọ imun ojú rọ́hùn bighairi hisab nínú orí ọlá tó ń bẹ fún àwọn gbààwẹ̀ gbààwẹ̀ òní pé wọ́n máa san wọ́n lẹ́sàn-án gbígbà wọn yẹn bighairi hisabin láì ní ṣèṣirò ṣẹ́ wàlẹ̀ sọ ìmí farhatan bẹ́ẹ̀ náà sì ni gbogbo gbààwẹ̀ gbààwẹ̀ ìdùnnú méjì ni yóò máa jẹ́ tiwọn ìdùnnú alákọ̀ọ́kọ́ indalifit bàtà bá fẹ́ sínú lálẹ́ tó ń báwọ̀ ọ̀sẹ̀ tó ń gbààwẹ̀ bọ̀ látọ̀sán sínú rẹ̀ ò ní máa dùn pé òun ti fẹ́ sínú ìdùnnú ẹlẹ́ẹ̀kejì òun náà ní ẹ̀san tí yóò gbà lọ́dọ̀ olú ẹ̀dẹ́dẹ́ rẹ̀ jalla subhana tó bá jíjọ́ gbẹ̀ndàl kìyàmà àtúní khulufu fami sa'imi atyabu inda Allahi min rihil misk òórùn tó máa ń jáde lẹ́nu gbàwẹ̀gbàwẹ̀ òórùn tó máa ń jáde lẹ́nu gbàwẹ̀gbàwẹ̀ atyabu inda Allah ó dá lọ́dọ̀ Allah min rihil misk ju òórùn àlèmísìkì lọ gbogbo alamọ̀ yìí pé lọ́fíńdà àlèmísìkì òní lọ́fíńdà tó dáa jù nínú ìran àwọn lọ́fíńdà mọ̀dọ́dọ̀ ọlọ́run ọba jalla subhana òórùn tó bá ń tẹnu aláàwẹ̀ jáde olùẹ̀dẹ́dà jalla subhana ó nífẹ̀ẹ́ rẹ̀ ju òórùn àlèmísìkì tọmọnìyàn tó máa ń bù lu ara lọ ẹ̀rí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tàwí ẹ̀rí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tàwí alákọ̀ọ́kọ́ pé wọ́n máa san gbàrẹ̀gbàrẹ̀ lẹ́sàn láì ní sísirò àti pé aláàwẹ̀ yóò mọ rí ìdùnnú méjì nígbà tí ó bá gbààwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta pé òórùn tó ń jáde lẹ́nu aláàwẹ̀ olúwa Allah ó nífẹ̀ẹ́ rẹ̀ ju òórùn alìmísìkì lọ. حديث تقدمة التواء من حديث أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه رجي الله جل سبحانه وصفه قال الله olùwani kúlò àmàlì ni ni àdámàlà ìlàfíà olùwani gbogbo iṣẹ́ tọ́mọ ádámà bá ṣe òun ló ní o àyàfi ààwẹ̀ fa innahu li wa ana ajzi bi èmi mú láàwẹ̀ èmi màá sì sàn tó bá gbààwẹ̀ èmi màá san lẹ́sẹ̀ oníwàsíyàwó junnaton ó ní ìmọ̀ gbààwẹ̀ òdì ìsọ́ni oníwà ìzàkánà ìyàwó mùsọ́wọ́mí áhàdìkù ó ní tí ẹnìkan nínú yín bá gbààwẹ̀ ó ní falẹ̀ yàrá fò kó wọ́n mọ òun àlùfàǹsá kó mọ sọ̀rọ̀ àlùfànṣá mọ bóbìnrin tágé mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ abó ọ̀rọ̀ dọ́kọ wọ́n mọ sọ wàlàyé sọ́ọ̀bù kó wọ́n mọ pariwo káàkiri àdúgbò kó wọ́n mọ pariwo káàkiri ilé ètò bá ń gbààwẹ̀ jẹjẹjẹjẹ ló yẹ kó máa lọ onífà ìsáàbáwò ahad tẹnifà bá bú nígbà tó ń gbààwẹ̀ lọ́wọ́ ọkọ̀ tẹ́lẹ̀ hù àbẹ́nìkan fẹ́ bàjá falyakul kó dáńtọ̀ ń lóhùn pé inni imru'un sa'imun èèyàn kan lèmi tí mò ń gbààwẹ̀ nínú ìgbà wa mi ni kò sọ pé inni sa'im èmi ń gbààwẹ̀ nínú ìgbà wa mi ni kò sọ pé inni sa'im inni sa'im inni sa'im lẹ́ẹ̀mẹ́ta. Ànábì tẹ̀síwájú sallallahu alayhi wa alihi wa wọn lẹ́bi nafsu Muhammadin biyadihi ẹni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí Muhammad tó ń bẹ lọ́wọ́ ẹ̀ làkúdú fúfami sọ ẹ̀mí òórùn tó máa ń tẹnu aláwẹ̀ jáde àtúnyẹ̀wò ìdáláhi ní rí helimisiki olúwa nífẹ̀ẹ́ sóòórùn yẹn ju òórùn àlèmísìkì lọ ó wà ní lè sọ ẹ̀mí farhatan ìdùnnú méjì ni yóò máa jẹ́ ti gbààwẹ̀ gbààwẹ̀ yẹ fọ̀rọ̀ hùhùmá yóò máa rí dùnnú méjèèjì ìgbà àfọ̀rọ̀ fariha tó bá tẹ́ sínú lálẹ́ yóò dùnú ọ̀dà lápẹ́ rabbahu fariha bí sawmihi ìjọ tó bá sì pàdé olúwa ẹ̀dẹ́dà rẹ̀ pẹ̀lú àwẹ̀ rẹ̀ níjọ́ gbìndà kìyàmà yóò dùnú pé a ẹ̀sán àwẹ̀ tí mo gbà lélẹ̀ rawahu al-Bukhari wa Muslim al-Imam Bukhari àti Muslim àwọn wọn gba àdìsí yẹn wá ṣùgbọ́n wá tá a sì yẹ wá sí nínú Sahih Bukhari nìyẹn àni wọ́n fi rẹwáyà ti nínú Bukhari nínú ìgbà wa mi ti àdìmọ́ Bukhari dágbà wa anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ níbẹ̀ pé yàtúrùkù tàámahu wa sharabahu wa shahwatahu bil ajri ipò mọ̀nìyàn olùwọ́ mọ̀ sọ pé èmi ni mo láwẹ̀ èmi ni màá san ọmọnìyàn tó bá gbààwẹ̀ màá san lẹ́san kí yàtúrùkù tàámahu ọmọ nìyẹn fún jẹrẹ ẹlẹ yóò máa wo oúnjẹ rẹ lẹ báyìí yóò máa wo oúnjẹ lórí tábìlì kò ní lè jẹ ọ̀ṣọ̀rọ̀ ọ̀bà kù oríṣiríṣi nǹkan ló lè mu ó lè mu coke ó lè mu fanta ó lè mu omi ó lè mu wàrà kò sì ní mú ọṣọ àwátàkù ìyàwó rẹ̀ rí ló ń wò káàkiri inú ilé kò lè súnmọ́ min ajìnì kí ló dé torí mi Allah àfìyàmù lè olúwa ní òun ló ní àwẹ̀ wọn á na ájìzú ibi yìí òun ó sì san ẹni tó bá gbààwẹ̀ òun ó san lẹ́san ẹni wàlá hasanatu bi ashri amsaliha àwọn iṣẹ́ olóore míì téèyàn máa ń ṣe àwọn iṣẹ́ olóore míì téèyàn máa ń ṣe bi ashri amsaliha ìlọ́kù mẹ́wàá mẹ́wàá ẹ̀sẹ̀ lèyàn máa ń gbà téèyàn bá ṣe ṣùgbọ́n táwọn ò rí bẹ́ẹ̀ ààwẹ̀ ò ní gbèdéke tòní àsọ́ọ̀mù lé wà á na àjèjì mi èmi mo ní aláàbí èmi ni mo ní èmi máa fi san lẹ́sàn mi máa fẹ́ tó bá gbà wẹ̀ lẹ́sàn ní mo mọ dèédé ẹ̀san tí màá fẹ́ tó bá gbà wẹ̀ ní mo mọ dèédé ẹ̀san tí màá san fún ẹ̀san jọra wọn lọ ṣùgbọ́n sẹ́yìn ò gbèdéke ṣùgbọ́n fún nǹkan sí i tí wọ́n fún kà sí kí ló dé fà á ó ní pé olùwẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala òun nìkan ló mọ gbààwẹ̀ gbààwẹ̀ wàlà yashabu siyamu wàlà yashabu siyamu an-nifaq nifaq kìí sì bá àwẹ̀ lọ nifaq kìí bá lọ èèyàn kìí sì sọ bẹ́ẹ̀ ṣèlú pẹ̀lú àwẹ̀ tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ lórí ikhlas ẹ bá fẹ́ kọ́bù ni ẹ sì máa ṣe nǹkan torí Allah fàlẹ́yìí bí síyá fàlẹ́yìí ó máa gba àwẹ̀ àwẹ̀ gbígbà máa ń kọ́ yẹn ní ìkíláàsì ó máa ń kọ́ yẹn ní ìkíláàsì pé tá a bá ṣe Allah la máa ń ṣe é fún ebi ní fáàkì ní pé kí ẹ máa ta èèyàn jẹ pé ààrẹ ló gbé mùsùlùmí ni mí o ṣùgbọ́n ní kọ̀rọ̀ kì í ṣe bí mi kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tó ń gbá àwẹ̀ ẹni tó ń gbá àwẹ̀ ẹni tó wá fi lè mú kó mọ́ lè já àwẹ̀ ní kọ̀rọ̀ fàhùwà mùmínú fàhùwà fàhùwà mùmínú mukhlisun fàhùwà mùmínú mukhlisun tókó tí ìbá ṣe mu'min mukhlisun ni yóò ṣe kí ni yóò já àwẹ̀ yẹ tí kì bá ṣe mu'min mukhlis ọmọ já àwẹ̀ yẹ ní kọ̀rọ̀ yóò sì ṣojú fúrú yóò ṣe kí ni tó sojú fúru pé akọ <laughs> àwẹ yìí o akọ òǹgbẹ o eh, ọlọ́jàre yìí o sú o <laughs> gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ pé ọ̀jẹ́ káwọn rẹ̀ yìí o sú o a fi àsìkò pé àwọn bàbá àwọn ìyá àti wọn sáké fi gbólóhùn kọ́lọ́jàre yìí o sùn mo kẹ́lẹ́ bá nìyẹn tó fi máa ń sọ àníyàn tó dáa ni pé asùtàfáhùn wọ́n ní èròǹgbà tó dá pé ọlọ́run jẹ́ káwọn gbá àwẹ̀ délẹ̀ ṣùgbọ́n kọ́ ọjà rẹ́yìn rẹ̀ wọ́n fi pé à ń sọ ọ́ pẹ̀lú ìgbàgbọ́ pé a àwẹ̀ yìí lé lọ́jà rẹ́yìn rẹ̀ o ìwà tó máa fi kó pé àwẹ̀ ọ̀pọ̀ ẹni tó gbà á ìhá àfàwẹ̀ náà ẹ̀dí bẹ́ẹ̀ ni ẹ ti rọ ẹ̀dí bó ti fi kí nìkan ẹ̀mọ́jẹ̀ká máa rí àwẹ̀ ní punishment àkà fún wa ní ìjókòó tó lọ tí wọ́n sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn Olúwa ń fẹ́ fún yín níbi àwẹ̀ gbígbà kò fẹ́ ìnira kankan fún yín bí o tilẹ̀ kó kéré ma lọ́dẹ̀ dà kó ṣàánú àtàwọn àlè fi àwọn gbólóhùn gbólóhùn ààrẹ yìí oṣù gbólóhùn àwọn ọkọ̀ ẹni tó ń gbà ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá lè fi ilẹ̀ lakana ahsan wàlá ilmu inda Allah wọ́n fi riwaya ti ilé Muslim nítòsíwájú ní tábàbọ̀ ọ̀yẹ́ ẹgbà wá mí nínú Sahih Muslim ọlọ́lùwà wa sọ pé kullu amali bin Adam yud'af gbogbo ṣẹ́tọ́ máa dáwà bá fi yud'af yud'af yóò máa gba àdìpẹ̀lẹ̀ ẹ̀san àdìpẹ̀lẹ̀ ẹ̀san àdìpẹ̀lẹ̀ ẹ̀san gbogbo iṣẹ́ tó máa dáhùn bá ṣe o ṣe máa rí nìyẹn alhassara tó bá ṣe àmsa àléhà àpẹẹrẹ ẹ bá ṣe dáadáa kan yóò gba mẹ́wàá jìrọ rẹ̀ ìlà sábẹ̀ èmi àti déèfì kódà ìlọ́kùnrin a máa seven hundred ṣùgbọ́n qala Allahu ta'ala àbá dórí ààwẹ̀ olúwa wa ní ìlà sọ̀m àfàwẹ̀ gbígbà fa innahu li wa ana ajizi bi èmi mo ní èmi máa fi sẹ́ni tó bá ń gbà á lẹ́sẹ̀ kí ló dé ìyàdá o ṣàwátà o wàtà àmàhù min ajri tọ́rọ́mọ ni tó ń gbàwẹ̀ lọ́kùnrin lóbìnrin ó fi ṣáwà tó ní sóúnjẹ ṣáwà tó ní sí nǹkan mímu ṣáwà tó ní sákọ tó ní sábò ó fi ilẹ̀ wà tán àmọ̀ hùwà tó ń jẹ́ rẹ̀ mi ájì nítorí mi ẹni wà lè sọ ìmì farhata tó wá ní ìdùnnú méjì ni yóò máa jẹ́ títà títẹ̀ tó ń gbà rẹ̀ farhatun inda fitri ìdùnnú nígbà tó bá fẹ́ ṣìnú nírọ̀lẹ́ Allah farhatun inda liqa'i rabbi àti ìdùnnú nígbà tó bá pàdé olúwa adẹ́dà rẹ̀ jalla subhanahu oníwàlẹ̀ kòló fi fami sọ imi inda Allahi àtúyàbò min rihil misk ó ní ẹ̀sìn rí o oòrùn tó máa ń jáde lẹ́nu aláwẹ̀ àtúyàbò min rihil misk níbi ìwáyà ilé òní àtúyàbò inda Allahi okay òkè kò ní àpòyàbọ̀ ìdàlọ́ wájú tó sọ pé fámi sọ́hìn ìdàlọ́ àpòyàbọ̀ tí wọ́n ṣe tẹ̀kìlì mọ̀ ìdàlọ́ níbi kásọ̀rọ̀ yẹn dáadáa lẹ́ẹ̀kasọ́ ni wọ́n lè khuluf awàlà khulufu fámi sọ́hìn wàlà khulufu fámi sọ́hìn dájúdájú òórùn tó máa ń jáde lẹ́nu gbàwẹ̀ gbàwẹ̀ ìdàlọ́ àpòyàbọ̀. عند الله أطيبه من علم بلاغة تقديم المعمول بي يوم في إفادة الاختصاص pé ó dá òórùn yẹn dá lọ́dọ̀ ọlọ́ọba ọ̀dọ̀ ọlọ́ọba nìkan ló sì ti dá á ní rí helimisiki ju òórùn alimisiki lọ abúlé dẹ́dà kí ó ṣe àwa náà ní gbààwẹ̀ gbààwẹ̀ àwọn Ramadan tó ń bọ̀ yìí kò lè dẹ́dà ẹ kò lè bá wa láàyè kò lè bá wa láàyè ó sì lè bá wa pẹ̀lú àlàáfíà ara sàmọ́dúnrún insha Allah sọ́tún di ìjókòó tó ń bọ̀ insha Allah àtúmọ̀ kàṣíwájú nínú ọlá tó ń bẹ fún àwẹ̀ gbígbà yálà nínú Ramadan àbí ní ti ti ṣe Ramadan. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته